àwa wí ó ní ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn lòun bàbá ológun dúdú ẹ bóde wá pírísẹ́ǹtì ẹnìkan jáde fún wa tẹ́ ẹ jàfẹ́tọ̀ rẹ̀ rí ní nàìjíríà yìí ẹ̀yin tó yẹ pẹ̀ dà lóru ni. tá a lè jàfẹ́tọ̀ rẹ̀ rí ẹ̀tọ́ wo tá a ṣiṣẹ́ àṣà ní àdéhùn ẹ má bá mi sí à program yìí. àbáni ilimuli alimi wàákìlùlì akili tálàfà mọ́sà lẹ́dí maasa mukọ́dé ọ̀rọ̀ àṣàṣàràbà ẹ jẹ́ kọ́kọ́ sọ fẹ́yìí tẹ̀ ń pé kí ló kàn mí níbi ọ̀rọ̀ àgbàlá Gabriel àti tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ wá sọ tó kàn mí fún yín ẹni tó rí rí ọba pé ní ẹ̀yìn tẹ́ béèrè béèrè dèrèkẹ́jẹ̀ ní wàhálà àfáàyè ti pọ̀ jù ìkànnì ariwo mi pọ̀ à àtò eré ni wọ́n fi bí ẹ̀sìn mo gbẹ́jú sí di ìkéwù ni ariwo tí mo ti ń pa kí wọ́n tó fẹ́ yẹ ẹ <laughs> wọn àti ìfẹ́ yẹ ẹ tí mo ti ń pariwo. ètò fà ní pé ẹ̀tọ́ mẹ́nìyàn làwọn ọ̀fẹ́ kẹ́ ẹ tẹ̀ mọ́lẹ̀ adẹ̀gbárí pé kí ni ìṣòro tá ní nàìjíríà ìṣòro tá ní nàìjíríà ni pé. ẹ̀mí àìmoore ń dà wá láàmú tí òjé nàìjíríà ṣẹ́tù àkọ́kọ́ ni pé ẹ̀mí àìmoore ń dà wá láàmú ni pé àmọ́ pàtàkì orí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta kẹta òjì àgbádùn ẹlẹ́ẹ̀kẹrin àwọn wèrè kan ń jàjẹ̀ ẹ̀sìn ìyẹn wà nù tí ń fa tí ń kó inú tọkàn mi nù. ìwọ tó ń bi mí lẹ́rẹ̀ pé kí lọ́kàn àfáà yìí ni o mo rí ètò sọ pé ẹ máa lọ ọkọ máa ń kéwú àníwá suwálì rìsáàd gbogbo mo ti jẹ́ran àfáà wọ́n gbọ́dọ̀ bá àfáà lọ́fíìsì àtúnṣe àfáà tá a bá ti bá lọ́fíìsì àtúnṣe ó kì í sáfàá. ìwọ tó ń ṣàlẹ́jì ni ẹ̀yin ni mo bá wí yẹn o kò lè dìímú o I see many comments ẹlòmíì tó ponú gẹtí tó pè mí mo rẹ̀ tó pe ebi ní pa èmi ọlásùnkànmí àkànmú tọ́lọ́hún mi ò fi jẹ́ ẹ̀mí síbi tó nira tọ́lọ́hún dẹ̀ kó àwọn olóríire yẹn tì mí àwọn tí wọn kì í já àfọ ọ̀rá re kó wọn tì mí. tọ́nà wọn dẹ̀ ní ba tiwọn jẹ́ láéláé. inú sẹ́tà àfa àgbà ẹni sí àtúnṣe mo wá tún rẹ́nìkan tó bẹ̀rẹ̀ pé ṣé wáàsí náà lélẹ́yìí ṣé dáwà làáfà yìí ṣe ni wọ́n pè ní wáàsí gan àlìwáàsù fàáwà súlíù fàáwà ni wáàsù èyí tí pè ní wáàsí dẹ̀ gbin ìbẹ̀rù Ọlọ́run wa lẹ́nu èyí tẹ̀ ń dálẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórí àgbàlá Gabriel èyí tí ìjẹyìn orí yọ̀nù Ọlọ́run dálẹ̀ alájà ayọ̀ àbúrò ní èyí tí gbogbo ẹ̀yin àfa yìí ẹ common cross ẹ wá gbọ́ ẹ̀yin ìkẹyìn alábòsí ẹ̀yin fámìlì ológun dúdú alukuraani oluwa ni máa yẹ fún alùláhù bí àṣà àbíkùn ìṣàkárí tún wà àmọ́ntún wà káàdì láàwù ṣáàkìrà ní ọ̀rọ̀ ọlọ́run tá a jọ kà. olúwa ni máa yẹ fún alùlá òbí àsáàbì kún olúwa ni kí ló ń fẹ́ jẹ wá yà sí kí ló ń fẹ́ máa dà wá láàmú sí olúwa ni kí ló ń fẹ́ ní wá lára sí kí lè bí fẹ́ máa pa wá sí kí lọ́jọ́ ọ̀wọ́n gógó sí kí ló ń kálukú òwòwò tí ọ̀nà tí ò ní rí sí kí ló lò sí ọ̀pọ̀ jọ lórí ire sí ẹ̀ ń ṣàkárìtùn tẹ̀ bá ń dúpẹ́ olúwa gé ẹ̀sìpẹ́ẹ̀tì àpèsísàn olúwa gẹ́ ń retí appreciation lọ́dọ̀ anybody. olúwa dé ìṣàkárí tún tẹ́ ẹ bá ń dúpẹ́ fẹ́mi ọlọ́run wàá máa ń tún tẹ́ ẹ dẹ̀ nígbàgbọ́ nù mí torí pé wà kẹ́hìn lọ́wọ́ ṣáàkìrà ní àlìmọ̀ ọba tá a máa dúpẹ́ fún lọ́lọ́run àlìmọ̀ ọba tó dẹ̀ ní mímọ̀ ni. Alima, ṣe ọ̀rọ̀ bá bá mi ṣí ààrẹ alájàyọ̀ rotimi ológun ẹbí àbúrò ní sẹ́yìn mrs bọ́lá ọ̀kẹ́ obùnú yìí ogunlade ẹ̀ ní dààmú kúránì ni àlùkùránì lèmi tẹ̀lé second olúwa gẹ́gẹ́ lòun rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan sí àwọn ìlú kọ̀ọ̀kan èdè wọn kìrìsìtẹ́nì làgbàlá Gabriel fine àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà jọ ní gbogbo wa ádámù àti éfà náà nípìnlẹ̀ gbogbo wa kẹ́ ẹ kóra dáadáa yín dànù sọ́hùn. ádámù àti éfà ní ìpìlẹ̀ gbogbo wa alimuru atun ìjí ọmọlúàbí kò ní í ṣe pẹ̀lú àlè ìbáàdà ọ̀rọ̀ nípa ẹ̀sìn. ìdájọ́ nípa ẹ̀sìn odidi ni àlìmùrú ọmọlúwàbí odidi ni. nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sẹ́lẹ̀ Muhammad ànábì ní sílù àrí àmọ́kùn. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ ní sílù àrí àmọ́kùn wọ́n lè àtàfọ̀ràkù. Ànábì ní ẹrù ẹbí yín pọ̀ nígbà tí ẹ tọ́jọ́ ga wọn sẹ́lá Muhammad ní kárù ẹbí pọ̀ tó fi klọ́ọ̀sì sí ni sọ ní kí mùsùlùmí ọ̀sáfù kìrìsìtẹ́nì ni So ní kí kìrìsìtẹ́nì ọ̀sáfù mùsùlùmí ni àbí sọ ní yín ò pé mọ́ ni. àwa ní problem ní Nàìjíríà àwọn Ghana àwọn Ghana tí wọ́n á ṣe sóbàtà ní Nàìjíríà. ìlú Ghana tó bẹ́tà Nàìjíríà àbòsí yìí àti tẹ̀bẹ̀lẹ̀kún àìlẹ́mí ìmoore ọwọ́ àánú ti fa Nàìjíríà sẹ́yìn. ẹ̀mí ọ̀dájú ẹ̀mí ìkà ẹ̀mí jìbìtì ẹ̀mí ìyẹ̀jẹ. ìyàwó trọ́ọ̀sì ọkọ ẹ̀ ọkọ trọ́ọ̀sì ìyàwó àwọn òbí ò trọ́ọ̀sì ọmọ ọmọ god trust àwọn òbí ẹ ẹyí kaburu kúra dáradá yìí àwọn tó kàmí tẹ fẹ́ mọ̀ nù o ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí kàmí gẹ ó kàmí gẹ ọ̀rọ̀ títí ẹgẹ náà kàmí ọ̀rọ̀ tí náà kàmí tí wọ́n bá fẹ́ sí ìtì ẹtí mọ̀dẹ̀mọ̀ pọ̀ wà right wà lọ́ọ̀rọ̀ ẹ kàmí tí wọ́n náà bá dẹ̀ fẹ́ sí ìtì yẹn ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ sí ìtì kàmí. torí pé alukurani jẹ́ kó yọ ẹ́ pé wà láàyè sí ìdùn sọ̀lì mí nà ilẹ̀ àṣàrà ẹ bá mi sí à ẹ bá mi tẹ like. wà láàyè sí ìdùn sọ̀lì mí nà gbogbo ẹni alábòsí ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjọ oníṣẹ̀ṣe kùránì ní gbogbo ẹ tí bá ti ń ṣàbòsí ká láti bọ̀ tán dáadáa. bàbá ológun dúdú ẹ lójú tì í ẹ wá máa gbọ́ kẹtẹkẹtẹ tọ́lógun dúdú wí. ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ ẹ wá ń ròyìn pẹ̀ ní amẹ́ríkà amẹ́ríkà tẹ̀ lọ tí ò tẹ̀ ní kọ́rọ́ kẹ̀kẹ́ nú ayé amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ ní kókó kẹ̀kẹ́ nú ayé amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ pẹ́ fi da nàìjíríà rú ni. ẹ̀yin ò lè bóde lórí ti Mohbad tẹ̀ wí kẹtẹkẹtẹ. amẹ́ríkà yìí tẹ̀ wá ń lọ́hùn bàbá sùn èbèbè bẹ́ẹ̀ ṣe jọ ròyìn pé ẹ ṣe jọ jí ọlọ́rọ̀ tó ẹ jọ jí ọ̀rẹ́ tó kí ni kókó yín nú ayé sùn èbèbè kí ni tọ́ka sí yín nú ayé bàbá yẹn ẹ ní ojú ti kankan. àwọn kan ní aṣojúde ní ọ̀tà sẹ́yìndé ni ṣé ẹ̀yìn ní ológun dúdú sẹ́yìn àbí bẹ́yìn jẹ́ sọlọ́gun dúdú tú ẹ̀yìn sún ẹ̀bẹ̀bẹ̀ sẹ́yìn àbí ń bàjẹ́ kólélẹ̀ akọ̀wálẹ̀ òkèèyàn mú rọ̀ gbódòdó bá ti wù kòkòrò tó yá sọ iye ọdún iye ọ̀sẹ̀ iye oṣù tọ́lọ́gun dúdú ní òun àti bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ fi jọ ṣe ẹ̀ wàá dá ọmọ sún ẹ̀bẹ̀bẹ̀ kankan ẹ̀mọ́ ọmọ sọ ẹ̀bẹ̀bẹ̀ kankan sọ̀rọ̀ jìbìtì lẹ́jọ́ ń bára yín ṣe ni. ẹ̀dẹ̀ni sọ ẹ̀bẹ̀bẹ̀ ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ ẹjọ́ gbé ládó ẹjọ́ gbé nìbàdàn kò wá síjọ́ táwọn ọmọ rẹ̀ lọ fi sí tiẹ̀ kò síjọ́ táyì ọmọ gidi kankan. fúnra fúnra ológun dúdú ń àwa ni bọ́mọ kan pè yín bọ́mọ ò pè yín ẹ̀tọ́ yín jáde ẹ̀tọ́ yín jáde lórí kíni fún kíni bàbá sún èbèbè ọlọ́ba ní sàlékò kí ẹ̀ sún èbèbè tára rí ọ̀yà táyì tẹ́ apẹ̀rẹ̀ yín ní tákìlẹ̀ fúrẹ̀ díẹ̀ tẹ́ ẹ̀rá rẹ̀ yẹ yọjú sí ìkànnì sún èbèbè tára rí ọ̀yà tẹ́ ẹ̀ mọ tí ń jẹ tẹ́ ẹ̀ mọ tí ń mu. Gloria àbúrò ní sí ọ́fíìmọ̀ ọlá àkúnlá lùkùrẹ́ àdì ọlọ́gùnrúgbò lójú tì rárá pàápàá ẹ wá wí kẹtẹkẹtẹ nígbà tí nàìjíríà lé tẹyìn bọ́ ta ta lọ sọ fún ṣé nàìjíríà wà ti dẹ̀ ẹ̀yìn iná lẹ̀ ń kó bá wa nàìjíríà ṣé ráìsì ti lẹ́sì ewu ìwèrè tẹ́lẹ̀ kéńgbà náà èso kílẹ̀ ewu yìí sọ fún nàìjíríà ṣé gàrí ti lẹ́sì ṣé bẹtiró ti lẹ́sì ẹ sọ èso tí ewì ẹran rẹ wí wèrè tẹ gbà náà ewì wo gan lẹkẹ tó ṣèṣọ rẹ dúdú let me know. kò lójú ti rárá àgbàyà àgbàrá dára dáná lógun dúdú ẹni tó lòun la Amẹ́ríkà tí ò mú fi ó ní ibo lòun ti lòun ti. ló ń ti fàbùkù kan Àgbàlá Gabriel àti bàbá yìí ó mọ òfin adúrú ọjọ́ orí yẹn adúrú Amẹ́ríkà àrò Amẹ́ríkà ìṣirò tẹ lọ Amẹ́ríkà tẹ ta ẹ ológun dúdú èèyàn mélòó ló tọ wú ẹ sórí rẹ ológun dúdú come across èèyàn mélòó jẹ́nìbọ̀ èèyàn mélòó ló tọ wú ẹ sórí rẹ Àgbàlá Gabriel tó ń fitimẹ́sì kò lè káyé èèyàn tọ́nà ń lò látọwọ́ àgbẹ̀lágẹ́rù tó ta rẹ̀ sóríire àgbẹ̀lágẹ́gẹ́ ò lè kà á. òǹkà kàlẹ́ndà lọ́jọ́ orí o ẹjọ́ yẹ́ níbọ̀dì o gbogbo yín tẹ̀ ń pọ̀ ọjọ́ orí ìwèrè tẹ̀ ń kó kiri yẹn o ti pé sixty years o ti pé seventy years ọba àpè eighty years kí ni kókó rẹ nú ayé èèyàn mélòó latẹ́gùn tara rẹ fẹ́ sí lára. màá fẹ́ kẹ́ gbọ́ o bàbá yóò ní ojú ti kankan ẹ̀tọ́ yóò bóde kọ́káwókè ẹ wá ṣagídí ìwèrè ìyẹn ló mú àmì ìpẹ́ yìí gé wà náà ti fìtìmẹ́sì nàìjíríà torí gbogbo àwọn tẹ́ ń bóde tẹ́ ń kéwì ilé lórí irọ́ lẹ̀ ń pamọ́ wọn irọ́ eléyìí tàṣírí yìí pé irọ́ ni àdó rọ́pù ni ológun dúdú aláìlójútì ni ẹ̀fọ́ àgbàyà ní pẹ̀lú. alukurani olúwa ní ìjà kú fáàsì kú bì nẹ́bà yìí fataba yanu tí wọ́n bá wá àròjọ kan fún yín gan wọ́n ní ẹsẹ̀ ìwádìí ẹnì kẹ́kọ̀ọ́ wá àròjọ fún yín ẹ kàn bóde bí òkété ẹlẹ́bì kan tó gbé ọ̀rọ̀ bá ń gbẹ yín ẹ gbọ́dọ̀ kagolo síwájú ta yín kẹ́ ẹ máa lu kogóńkogó ni. ẹni kí ni ẹ fi ṣe kí ni ẹ fi dáàbò dìbò ayé sọ̀rọ̀ káràkítà pẹ̀lú àgbàlá ah mọ̀ pé ti fẹnu já wáyà ni àṣẹ bẹ́ẹ̀ ṣe tíráàbù tó tẹ́lẹ̀ lọ ní èbó ẹ mọ̀ fi ẹ mọ̀ ẹ mọ̀ fi ẹ̀yin náà mọ̀ pé kẹtẹkẹtẹ lẹ wí agídí irọ́ lẹ̀ ń ṣe ọlọ́run tẹ́ ẹ nígbà Àgbàlá Gabriel kì í ṣẹlẹ̀ mi wàhálà if not so ẹ bá ti mọ ní Àgbàlá Gabriel bóde wọ́n sọ fún wa ṣé wọn ló nílé ni àbí bàbá sùn èbèbè ló nílé ta lọ́rin sláàgì yẹn lásán ológun dúdú sláàgì yẹn lásán ọ̀ràn yẹn lẹ́wọ̀n. àti wá bóde gbẹ́ngbà tọrọ Muyideen tọ́dọ́dọ̀ Oríyọmí làgbàlá tó ń kó ìwé fún un bàbá ológun dúdú ẹsẹ̀ yàgbàyà tí ò lójú tì báyìí ṣé nígbà ọ̀rọ̀ Muyideen dọ́dọ̀ Oríyọmí tàgbàlá kó ìwé fún yìí ṣàgbà lásẹ̀sọ̀ lọ́ọ́ ṣèwé lẹ́ni Àgbàlá Gabriel sọ́sẹ̀ lọ́ọ́ ṣèwé fún Muyideen ni ṣe bí ìwé tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lóko fún. bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ yìí Àgbàlá Gabriel náà ti kówó ilé bàbá ìfáwọn ọmọ ẹ̀ kí ni pírọ́blẹ́mù yìí. ẹ náà fẹ́ sin yìí ẹ rí ọmọ rẹ̀ kẹ́ẹ̀rí méjì ẹ ráwọn ọmọ rẹ̀ wà kẹ́ẹ̀ kó ká béèrè kí ni pírọ́blẹ́mù kọ̀ọ̀kan wọn kí ni tí kọ̀ọ̀kan wọn ní ká wá pé ẹ̀yin lọ́rẹ́ bàbá ẹ̀ ká ẹ̀dẹ̀ jẹ́ ọpẹ́ gbà tẹ́ ẹ̀ wúlò fún bàbá ẹ̀ lójú ayé tí bàbá rẹ̀ ò jèrè yín ká ran àwọn ọmọ yẹn náà ká gbọ́wọ́ wọn sókè ìṣe kẹsẹ̀ yìí ẹ fẹ́ bà yí àwọn ọmọ ọlọ́mọ ẹ wá lọ́rọ̀ ẹ̀yin ní ẹlẹ́tọ̀ àti jáde jáde fún kínni. Sani Ade bàbá Sani Ade ọlọ́mọ bá ti bàbá náà jẹ́ mọ́jọ̀rọ̀ wọn rú máa bá ní sẹ́lẹ̀ kó àlàáfíà fún sẹ́ni àdé tẹ́yìn pariwo pẹ́yìn àti Suebebe jọ ṣiṣẹ́ mbẹ̀ tẹ́ ń sọ fún ọmọ bàbá Suebebe ipe sẹ́ni àdé ọyẹ ọ̀ràn lọ kọ̀ọ̀ràn lọ kílódé ìbòde kẹ́ ẹ ṣe ewì fún sẹ́ni àdé kí làṣẹ́lẹ̀ ẹ̀yìn àti bàbá Suebebe lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé bá gbàlá ṣiṣẹ́ ọlọ́run lára bàbá yìí ni ológun dúdú àgbàyà ni. ọyọ máa gbọ́rọ̀ ti bọ̀dá ń sọ mí lè pè ní bàbá o torí abanilójú ni àbádẹ ti jẹ́ ya pé iná kẹbíra bìlá akílì máa súgàrà iná sọgíra làwọn akílù mọ àlùkùbára ẹ máa gbọ́rọ̀ tí ń sọ. ẹ ṣe ọmọ wa katakata aláìlójútì. ó wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì ìlú àgbẹ̀. náà máa gbọ́ o ẹ máa gbọ́rọ̀ tí bàbá yìí sọ ẹ máa gbọ́ òwe a bàbá ológun dúdú ṣé ẹ̀dá máa ń kọ̀ǹpóòsì kẹ́ tó wọ stúdíò báyìí ẹ kì í kọ̀ǹpóòsì rárá àtọ̀ ẹ máa gbọ́rọ̀ tó ológun dúdú wí o ẹ máa gbọ́ o. ẹ ṣe ọmọ nàìjíríà tẹ́ fún wa. ẹ gbọ́ o ẹ gbọ́. mo kẹ́yìn ọlọ́pọ̀lọ́ aláròjọ làákàyè ọ̀rọ̀ fúlẹ̀bèbè pẹ̀lápẹ̀lá Gabriel apá kejì rèé hmm. wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì ìlú àgbẹ̀. ẹ máa gbọ́ bàbá yìí náà ló wí o wípé wọ́n ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló wá rọ́ọ̀lù yìí òwe yẹn ṣé níṣẹ́ tí gbogbo ayé kòbò yìí ni mẹ́mórì yìí tó set wípé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló tẹ̀yìn ò tí ì gbọ́ kankan tẹ́ ẹ fi bọ́ ọ̀tá wí kẹtẹkẹtẹ ẹ máa gbọ́ lọ. ìdìbò lórí tẹ́lẹ̀ burú tó ń bọ ọlọ́pàá ní jo àwọn ọ̀mọ̀ràn ní mọ́bí mòwúrè ajàjàgbára ajàbẹ́tọ̀ ọmọnìyàn lólógun dúdú tá bá gbọ́rọ̀ tó rújú dandan ni ká pariwo rẹ̀ bára àgbòrò ọ̀rọ̀ àgbàlá gẹ́gbẹ́. yẹ́sà ológun dúdú ó di ọmọ nàìjíríà mélòó tẹ́ ẹ ti jàjàgbára fún tẹ́ ẹ ti gbẹ̀tọ̀ fún. ọ̀dọ̀ ọmọ nàìjíríà mélòó ẹjúwe àṣeyọrí yín méjì lórí ẹnì kankan ní nàìjíríà yìí kí bóyá gbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí o tọ́lọ́gùn dúdú wá jáde tọ́wọ́ abẹ́rẹ́ ewì ewì tẹ́yìn ká ò nẹ́sẹ̀ sí i ṣé ẹ̀ wá bísínẹ́sì mi ni. kí lẹ gbọ́. ọ̀rọ̀ tó bá gbojú gbangba kò ní ìdìbò kẹ́lẹ́ ẹ jẹ́ ká. ẹ lè ṣe rìsáàsì nígbà jẹ́ pé ní tájẹ́tì ẹ lè ṣe rìsáàsì mẹ́rọ̀ọ́rùn lẹ́pẹ́ ogun ọmọ nàìjíríà ni ojú ń kálukú mà ti la ẹnìkan ọmọ lè fi búrẹ́dì kọ́ lómi ọbẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọjọ́ òní tẹ́ ẹ ti pa yẹn tẹ́ ẹ rò pẹ́ níbo ẹ̀yin abẹ́rẹ́ ní sí ẹ̀yẹ ta ló ní ewì yín lé ẹnìkan ní ewì ológun dúdú lé àdó rọ́pù gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fún ní súná tí ì ṣe tiwọn tẹ ìkú ìtẹ̀tà ló bẹ́ẹ̀ tani ọ̀bà rẹ̀ ló kọjá tí ọmọ gbọ́gbọ̀ kúgbọ̀ èmi gan ọ̀fẹ́ kẹ́nìkan bà mí ló kọjá débi kí n máa gbọ́ bí tẹ́nìkan ti ń bá ẹ̀dẹ́ ẹgbẹ́ mi ló kọjá. rìsáàsì wo ni rìsáàsì tẹ́ ń gbà rìsáàsì wo. ètò àpéjọ lè lọ ológun dúdú èyí tá a pe Àgbàlá Gabriel ìjọlè lọ ẹni wọ́n sọ pé ó ti gba twenty one million sí àti ìpè lólè ẹni ó wá sàkáǹtì kọ́pì wo lọ́jọ́ dẹ ẹ̀yìn àtàgbàlá Gabriel pọ̀ tẹ̀lé ó wá sàkáǹtì fún yín ológun dúdú kọ́pì wo lọ́dẹ ẹ̀yìn àti Àgbàlá Gabriel pọ̀ tẹ̀lé ó wá sàkáǹtì twenty one million fún yín èlò ní mílíọ̀nù mélòó ni tí ń bẹ̀ bẹ́ẹ̀ sí lọ́ọ̀lù ọba tẹ̀fí proud lọ́ọ̀láyìn ìlú èbó tá a lọ tí ò ní pọ́ìntì mílíọ̀n mélòó lówó yín inú twenty one million tẹ̀yìn àtàwọn tẹ́jọ́ ń parọ́ wí ẹ̀ tí ì pè lórí àbí. ẹni ẹ bá ní wá ṣàkáǹtì tí ọ̀dẹ̀ ṣiṣẹ́ kọ́ńpì èèyàn tó wà tẹ́ni kẹ́kọ̀ọ́ jọ dẹ́sẹ̀ pọ̀ kí ni tájẹ̀tì ń tàn. ẹ dáhùn bí kíni náà bá rojọ́ sí kíni náà ní ọ̀dà ni ṣé àròkùnrin aráyé kú ni ọpọlọ kálukú mọ̀ ti di kọ̀ǹpútà ẹni tí ó kàwé gẹ́ kọgbọ́n orí ẹ̀ kí ni pírọ́gàmù yín tẹ́ ẹ̀ bá rí ewì kẹ́kẹ́kẹ́ mọ́ ẹ máa kí ọmọ yín lẹ́yìn ọkọ̀ kẹ́kẹ́ ní ọmọ náwó fún yín ẹ máa gbọ́ kàtàkàtà tí dáàdi wa ń wí. addition of character nínú ọ̀rọ̀ yìí ná agbọ́jẹ́sù mọ́gbẹ́ èbó bóyá ilé fún wa lálàyé àti ìtumọ̀ defamation of character tí gbogbo ayé wa yẹn nà ẹ̀. ẹ jẹ́ mi ò fún yín lálàyé díẹ̀ èmi tẹ́mi ò tó lọ sùkù tí ń kàwé yìí primary bab graduate ni mí primary bab graduate àgbàlá Gabriel tẹ́ ń sọ igbá àgbàlá Gabriel. olóògùn dúdú àgbàlá Gabriel tẹ́yìn sọ pé àwọn kan ní ó ti gba twenty one million tọ́rọ̀ bá dé kóòtù yóò ní kẹfẹ tẹjọ sọ̀kalẹ̀ abẹ ẹgbẹ jẹ ìpìlẹ̀jọ́ ni sẹbẹlẹ lọlú èbó àwọn ọlọ́pàá ọdọ àwọn olórí pípédé bẹńdù èbó ọdẹ ìbúlẹ yìí gbà tẹbi débẹ̀ ẹ lọ gbẹrin bẹ ni abẹ lọ lùlù gbogbo ìtàlájì Saheed Òṣùpá gẹ ń kó lọ àti Alhaji Wasiu àti Pasuma olórí pípé ni wọn ẹni tí ó wù ọjọ́ pa yín pọ̀ tẹ́ni ọmọ àbùkù wá sàkáǹtì yóò béèrè pákàtì kí ni kò wá sí ẹni ẹ̀ tún sọ pé twenty one million ṣé kìí ṣe develop of character. ẹni ọ̀sán pé ilé tó kọ́ ságbàlá gébé ẹ̀sẹ̀ ló nílé àbí bàbá sùn èbèbè ṣé lọ́jà lẹ́yìn ni tẹ̀fí béèrè béèrè yẹn lọ́wọ́ ẹ̀ orí ń ta yín ni sà sórí ń ta yín ni. ṣé bí bí nàìjíríà ṣe rí sẹ́mi pé àbòsí náà lójú orí bẹ́ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú ni bí ní ká má lẹ́mí ìmoore ká má fojú olóore gúngi ní òjé ìdàgbàsókè ọ̀gbẹ́ bá nàìjíríà náà. nígbà tí wọ́n padà pè yín ṣẹ́bẹ̀ yìí sọ pé adi neba lẹ́yìn tó pè é fi pè yín ẹlẹ́mú ọkọ̀ sún èbèbè ẹ̀ mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ ẹlẹ́mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ nígbò ní mẹ́mórì yìí kó fáírọ́ọ̀sì tẹ́ ẹ̀ fi mú ọkọ̀ tó pè yín mọ́ ẹ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. ara ẹ ara rẹ̀ ni owó tẹ ní kẹgbẹ̀nà wá ń tẹ twenty one million develop of character ní ara ẹ̀ ni ara ẹ̀ ni ẹni nù. blackmail ni bọ̀dọ̀ ológun dúdú blackmail ni because n tẹ́ ẹ̀mọ̀ nípa rẹ̀ lẹ́ ń sọ pẹ̀ n tí ọ̀kẹ́ ilẹ̀ ń dá sí ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Suebebe ó ti kó ìwé ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tí ọba dẹ̀ jíde bá ṣe sùn bàbá sùn èbèbè ló ní àgbàlá Gabriel ò ní kówé fún ọmọ tí ọba sí ó kọ bàbá sùn èbèbè ló wé àwọn ọmọ rẹ̀ ò ní gbàwé tí ìbá ṣe bàbá sùn èbèbè ló nílé wọn à ní sin òkú sùn èbèbè sínú ilé wọn sì kú ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ́yìn òṣèwádìí pẹ̀lú ọjọ́ orí yìí. bẹ́ẹ̀ ni ẹ̀yin gan tó fẹ́ pé ẹ̀dà parí. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú tìmú ìdín nì? Alágbàyà ni alábòsí ni. Alábòsí ni tí ń ṣe ń gẹlẹ wíwù. Ṣé ọkẹ́ àwọn ẹbí mú ìdín? Àwọn sọ̀pọ́tì sàn ní ẹlòdùn yín. Ẹ máa jọ lulẹ̀ papọ̀ ni alábòsí lẹ́yìn alábòsí àbá ni mo yẹ sínú ilé ọ̀hìnrà láyà dùnmùjà wá síyàwó láyà síyàbà orífù bẹ́ẹ̀nà láì wà náà sí gbogbo sóore sóore máa sóore lọ́tì ẹ̀ o gbogbo owó tó ń sóore tó ń sànú máa sànú lọ o máa sóore lọ o kódà báwọn tó ń ṣe fún fi bí sùn ọ ọba tó ń tara wọn ṣe ń kọ́lẹ̀ wàláì láyà síyàbà orífù bẹ́ẹ̀nà. bẹ́ẹ̀nà láìwà náà sì ọba mọ́ọ́rẹ́ ọlọmọ mọ̀ kódà béèyàn bá tún sẹ̀sùn oore tún máa sọ ìtàn kálábàlà abẹ yẹn ẹ máa gbọ́n tí ń wí. ìkànnì alábòsí ni oríyọmí kan ló jẹ́ kí wọ́n rí ìwé mú ìdí nígbà oríyọmí. bí àmúsá ti kọ ìkànnì àgbàyà ní ológun dúdú òbílẹ̀jẹ̀ ní ẹ̀yin géwàánú ẹni tí fi ọ̀rọ̀ ẹnu dà nàìjíríà nù ìkànnì ọ̀tá ọlọ́run ni. tó bá jẹ́ pé àgbàlá Gabriel ọ̀sẹ̀ lọ isu ìwé jáde fún Muideen ṣé bó ṣe kó jáde ní ọ̀jáde tó bá jẹ́ pé àgbàlá Gabriel ṣẹ̀ lọ isu ìwé jáde fún Muideen ìyẹn la fi lò rò pé aláàjì oríyọmí ló jẹwìí ọtẹ Muyideen lọ́wọ́ Àgbàlá Gabriel ti ṣe ewé ilé Muyideen before tipẹ́tipẹ́ tí ó mọ̀ pé ń tọ́sẹ̀ ni ó ṣẹlẹ̀ nígbà tọrọ tọrọ Àgbàlá Gabriel tí ó máa bò sí dání níjọ tí wọ́n ń bẹ̀rẹ̀ ìwé kó wá jẹ́ pé Àgbàlá Gabriel sọ pé àwọn sẹ́ẹ̀fẹ̀ ṣèwé ni ìyẹn lẹ́bi lè sọ pé oríyọmí lójú orí ìwé ìkànnì ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ pé ń tẹ̀ ń sọ kẹtẹkẹtẹ lẹ́ ń sọ ilẹ̀ mọ́ báyìí ni ilẹ̀ mọ́ báyìí ni sọ́ọ́rì yọmí lọ́wọ́ ajé mú ìdí ní oríwèé etí ọ̀kan orí yọmí ẹ̀ tó fẹ́ mọ́ ẹ̀ lẹ́mọ́ ẹ fi ọmọ àmúsáàtì sí lọ́rùn lẹ́ o kọ́ra mọ̀ ṣègbèsè ayé tiẹ̀. bàbá sọ́ọ́ bẹ̀bẹ̀ tó rèé bó ṣe ń kú lágbàlá gírẹ̀ kó ìwé ilé rẹ̀ fáwọn ọmọ ẹ̀ ọ̀rọ̀ wo lẹ sọ tí ó dùn yìí ọ̀rọ̀ kẹtẹkẹtẹ àgbáyà aláìlójútì. táwọn ọmọ sọ èdè yorùbá pè kọ́ lẹ́ni bọ́dì ò rán mi níṣẹ́ kò sófin tó lè pé mọ́jà mẹ́tọ́ ọmọnìyàn ìgbà tẹ́fí ń kọ́ ọmọ nàìjíríà ní ìlú lè gbogbogbò ta ló rán mi níṣẹ́ síjọba tí mo. nígbà tẹ́fí ń pọ́ ọmọ nàìjíríà tí ọ̀sẹ̀ ń tọ́ra yín tẹ́ ẹ jáde ìjáde òkè tẹ ẹlẹ́bì kan tẹ ẹjẹ́ ìṣòwò lóṣo bàbá ológun dúdú jíjáde tẹ ẹjáde ńgbà náà tẹ ń pa ẹjáde ìṣòwò lóṣo ìṣòwò lóṣo ẹbí dákú sòro wa ní ìkọsẹ́ ń ràn yín ọ̀rọ̀ wọn lẹ sọ tẹ ẹ tà rí ọ̀rọ̀ wọn lẹ sọ tẹ ẹ jẹ rí kò sọ̀rọ̀ kẹ̀kẹ́ tẹ ẹ sọ tó ṣèṣù orí rí sẹ́ẹ̀ mọ yàrá bọ̀ rẹ̀ sí ẹ jáde nìyí. ọdún irọ́ lásán lológun dúdú pa. ẹ̀sìn akíọ́lá irọ́ lásán ni bàbá yìí pa Àgbàlá Gabriel wọ́n ń tú àṣírí gbogbo ẹ̀yìn alábòsí ìṣẹ̀dá Àgbàlá Gabriel náà ó dàn fi ń sẹ̀sí. ẹ wá ní gbòǹjẹ wọn ẹ jáde ókè ṣé gàrí tí wàá torí rẹ̀ di àpò kan gbọ̀dọ̀ ológun dúdú àbẹ̀tí rẹ̀ bẹ̀rẹ̀ petrol ní one thousand one one thousand lẹ́yìn ìgbà tá a jáde àpò ráìsì àti rà ní eighty thousand eighty thousand lẹ́yìn tẹ́ ẹ jáde ìjáde tẹ́ ń pẹ́ ẹja ìjáde ìranù ni kò ṣe ń ràn yín ìjáde àbòsí ìjáde jìbìtì ni ẹ máa gbọ́. mo fi pariwo pé mi ń pani ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ freedom alábòsí ẹ̀dá ẹ kéré níye ẹ̀ tó yàn ó pẹ́ tọ́lọ́kùn rúdí ẹ wọ studio ẹ kan lanu ẹ ń pàdé ní àgbà àyà ní ẹ lójú tì. níjà fẹ́tọ̀ ọmọnìyàn nílé mi ò pàpàlà Gabriel ní fọwọ́ náà mi ò pè ọ́ lọ́mọ olè èwo ni forúkọ jẹ́ pé kẹ́ wá sàkáàtì ọ̀rọ̀ fáráyé gbọ́ ṣé Fẹ́mi pẹ̀lú Wálé tó yọjú gẹ́gẹ́ bí ọmọ Suwede èyí nìkan lọmọ tó bí ni. Fẹ́mi àti Wálé ń gẹ́gẹ́ tágbàlá Gabriel dámọ̀ sẹ́yìn dámọ̀ ológun dúdú Fẹ́mi àti Wálé tágbàrá gẹ́rẹ́wẹ̀dì dámọ̀ tó kówé lé lọ sẹ́yìn dẹ́mọ̀ ṣẹ̀bẹ́yìn sọ pé ẹ̀yin àti Suebebe ẹ ti jọ wà tipẹ́ ẹ mọ ọmọ rẹ̀ kankan. bàbá ẹ lójú tí o wàláì tààlà ẹ lójú tì ẹ lọ pa ewì tì ó yẹ káwọn ọmọ yín gan fún yín lámọ̀ràn yìí pé ẹ bójú àwọn jẹ́ ológun dúdú ó yẹ kó ọmọ yóò fún yín lámọ̀ràn pé ń bojú àwọn ẹ̀jẹ̀ ẹ̀ẹ̀mẹ̀ tọ́ka lẹ́ẹ̀mẹ̀ tọ́ka ní ti fanẹ́lẹ̀ kókò ẹ bẹ́ẹ̀ mọ̀ ta sí ìyàlájẹ́ kí ìyàlájẹ́ ṣe ṣe ìyàlájẹ́ lọ la ẹnu yín tẹ́ fi ń kà ní ẹbí fúnra yín náà lẹ́ ń rò. ọ̀pọ̀ ìyàwó ń bẹ lóde tí wọ́n bímọ fún sùwèbèbè táwọn ọmọ dayọ̀ kọ́ bá sọ pé wọ́n ti sẹ́tù pẹ̀lágbàlá ìyẹn gangan là ń fẹ́ ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba láwọn ìyàwó àtàwọn. sẹ́yìn òsì láǹláì ni ẹsẹ̀ tí bàbá wọn kú lọ́yẹ ká ẹ pé wọ́n bójú gbangba ọmọ tí ẹ ti di géńdé tọ́lọ̀ ò ní dà láàmú ẹ̀yin tẹ́ ẹlẹ́yà tí bàbá wọn jọ ṣe tẹ́ ẹ̀ dán mọ̀ ká bójú gbangba kí ni wá wí kí lè fẹ́ kọ́ ọmọ bàbá sún èbèbí ọwọ́ àṣọ sà ah oh àgbàlagbà iṣẹ́ máa ń dán kàtàkàtà báyìí wò náà o abẹ́ mọ́. ẹnì kẹ́kọ̀ọ́ ò pè yín bàbá ológun dúdú ẹnì kẹ́kọ̀ọ́ ò pè yín àgbà àyà ní alábòsí ní ẹnì kẹ́kọ̀ọ́ ò pè yín ẹ̀yin ẹ bọ́ sọ̀ láì kẹ́ẹ̀fì gbogbo tẹ́ ẹ jẹ́ nú ayé kẹ́ẹ̀fì sépè tó jẹ́ pé lóòótọ́ lẹ́nì kẹ́kẹ́ pè yín ọmọ bàbá sún èbèbè kẹ́kọ̀ọ́ pè yín ológun dúdú ọmọ bàbá Suebebe kẹ́kọ̀ọ́ pé yín ẹ̀yẹ bóde ká gbogbo gbèsè ayé yín ṣépè ká ẹ ọmọ Suebebe pé. níbo. èmi sọ fúnra rẹ̀ nínú tábìlì tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tó ń òbèrè mọ́ níjọ́sí kí wọ́n forí jì ń bàbá ológun dúdú ẹ̀yin tẹ́ ẹ lẹ́jà fún ẹ̀tọ́ ọmọnìyàn nígbà ọ̀rẹ́ yín bàbá sún èbèbè nígbà ara rẹ̀ ọ̀yà tó ní kí gbogbo ìyàwó àtọmọ foríjìn ipa wo lẹ kó ipa wo lẹ kó ń bẹ ẹ̀yin tí ẹ gbọ́ ẹ rí ipa wo lẹ àtúnṣe wo lẹ

èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ mi sàn ní adé tí mo lọ dá dúró bí mo ṣe lọ dá dúró tó àkúrò lọ́dọ̀ ara wa hmm. Dayọ̀ ọfọjọ́ kan yà kiri ẹ̀wí fẹ́ lẹ́nu kó gbẹ́nu rẹ̀ sápò. nígbà Dayọ̀ ọfọjọ́ kan yà yín sọ yẹ kẹ́ ẹ má dọmọ rẹ̀ mọ̀ dádì wo ológun dúdú nígbà tí Dayọ̀ ọfọjọ́ kan yà yín rí sọ yẹ kẹ́ ẹ má dọmọ rẹ̀ mọ̀ ẹ lójú tìṣà o wàláì. bẹ́ẹ̀ ni mr adéwálé ejò lọ́wọ́nú òpùrọ̀ irọ́ pátápátá dáyọ̀ tí ò fi gbà kan yà yín bàbá sùn bèbè ẹ wà á dọ́mọ rẹ̀ mọ̀ kò bí mọ́ sojú yín ni sọ́ọ̀mọ rẹ̀ ò béèrè owó oṣù kù lọ́wọ́ sojú yín ni ṣé mò ń ṣe ta ọmọ nù lẹ́yìn náà tọ́ ọmọ nù ni ẹ máa gbọ́ bàbá yóò lójú ti gẹ o ẹ tó yóò bọ́ ọ̀dọ̀ kó pe Àgbàlá Gabriel

bèbè kò rí bí eléyìí kí tó lọ sí kóyìnbó gbogbo ọ̀rẹ́ wọn ló lókun dúdú ìwọ gangan là ń dúró dè. ẹlẹ́kì rọ́pọ̀ ọ̀rẹ́ yìí mutí àwọn ọ̀rẹ́ tó kú wa lẹ́yìn gẹ́gẹ́ làwọn dúró dè mọ̀lẹ́kà tó tún dé. dádì wọn lókun dúdú ẹ̀ parọ́ o. <laughs> Ọlọ́run o. social media àbígbàgbẹ́ tẹ padà bọ̀rẹ́ lẹ̀ fún <laughs> ẹ̀yin náà èbó ọ̀rẹ́ yìí mu tí ń wá dé àwọn ọ̀rẹ́ tó kù wá láwọn ẹ̀ sí gbogbo àwọn ọ̀rẹ́ tó kù mẹ́rọ̀ọ̀rùn làwọn ni àwọn òbí <laughs> ẹ máa gbọ́rọ̀ bọ̀ <laughs> ẹ máa gbọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ́rù aládùúgbò òbúrú. mo ronú ronú pé ọ̀nà wo tí mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́ ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ bọ́ọ̀lù kan lórí aago ni hmm. ẹni ọ̀hún béèrè pé ṣé mi dúdú ó ní ẹkú hmm. ó ní ẹnìkan la rí tó ti mú ọtí yó ó ń bẹ nínú gọ́tà lábẹ́ bíríìjì ló dárúkọ yín bóyá ẹ wá ara ń aburú ti ń bẹ lọ́wọ́ aláwọ̀ dúdú nù káàtì ẹ̀ sọ yìí pé ẹ wá fẹ́ sọ̀rọ̀ rẹ sọ yìí pé òkú bókú yín bá ti kú ẹ má sọ burúkú ẹ má dáadé ẹ ní sọ bàbá dúdú ẹ ń sọ gidi pẹ̀lú iṣu ẹ wá sọ yìí pé ọ̀rẹ́ tí wọ́n ló mu tí lábẹ́ bíríìjì Òṣòdì bá rí ewì tẹ́ẹ̀kẹ́ ń sọ ìwà tẹ́ẹ̀kẹ́ fi ta ni ò ní àwọn páàsì tí ò da ta ni ò ní kọ̀kọ̀ burúkú sẹ́yìn ò ní kọ̀kọ̀ tí ò da ẹ sọ̀rọ̀ gidi o pẹ̀lú bàbá sún èbèbè o ètò ìwé kò sí ọmọ bàbá sún èbèbè gidi kankan tó lè gbọ́ tó lè láìkì yín kò sí ọmọ bàbá sún èbèbè kankan tó lè gbọ́ kẹtẹkẹtẹ tẹ̀ ìwé ẹ̀ tó wá ń bọ́ sí àárín atẹ́gùn pé bàbá àwọn mutí yóò. ẹni ò ti kú ẹ wà ìròyìn gidi tá a lè fi ìròyìn sún ẹ̀bẹ̀bẹ̀ àfi gbogbo tó lè máa bà wọn ọmọ nínú jẹ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lẹ́yìn. ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ. kò rántí ọmọ kò rántí ìyàwó wá nìkan pé kó lọ yọjú wọn àárín ọjọ́ kejì sọ́jọ́ kẹta ló wá bá ọjọ́ tó wá tí mo gbé mo ló yá ládùn èkìtì ó tó gẹ́ kólé ojú adé túndé awòsíyan àjọwà lọ́kọ̀ mi ni adájọ́ tó mo ní kí ni ṣíṣe àsìkò yìí lọ́lọ́lá Peter Fáyọ̀ṣe jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó mm-hmm. Dayọ̀ tó kú ṣèbèbè tó lọ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní lẹ́kọ̀ọ́ ní nílé Ifẹ̀ pẹ̀lú adúró èkìtì wọ́n bẹ láyé wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀ mo gbéra mo lọ bá Fáyọ̀ṣe ọ̀gá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣẹ́ fún Dayọ̀ ṣèbèbè gómìnà Fáyọ̀ṣé ó nírú iṣẹ́ wo ló lè ṣe mo tó ní tíátà ní Dayọ̀ ó ń kọ̀ǹpóòsì ó ń ṣeré ó lè ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò wọn ọ̀gá mú lọ bá tó wà bẹ̀ mo mú débẹ̀ ọjọ́ tá a débẹ̀ ló kọ application wọ́n ṣe interview fún ọ̀yà yẹn lẹ́nu fọ́jọ́ kejì ló bẹ̀rẹ̀. ẹ ṣe. Mm-hmm. ìgbà tó pé oṣù méjì tí mo fẹ́ fi ilẹ̀ sádó ni mo tún lọ bá wọn. ẹ máa gbọ́ o. Dayo mm-hmm. mo ṣeré bí oṣù méjì pẹ̀lú ẹ̀ nígboro adó kí n tó máa lọ mo dúró mo fẹ́ ṣú ọ̀fẹ́ òní mò kúkúrú mọ́ kí n tó kú òní. nígbà tẹ ẹ mú lọ sí adó tẹ ẹ mú lọ sádó kí ló tẹ wáyàwó rẹ kàn nígbà tẹ ń bàbá sọ èbèrè lọ adó torí ẹ ń kọ léwu ní ìsìn ẹrọ pò dùn orin tẹ ń kọ yóò dùn bí ẹ bá ń kọ tí ọba sí yòó ní fetí ẹ gbọ́ ni ọmọ mélòó ọmọ bàbá sọ èbèrè mélòó lẹ́jọ́ wà pẹ̀lú ẹ̀ ládó ìyàwó èwo lẹ́jọ́ gbìyànjú tẹ́ ẹ wá kàn tí ẹjọ́ wà pẹ̀lú wọn ládó nígbà táyì fi ń lóṣù méjì ọmọ mélòó lẹ́jọ́ wà pẹ̀lú bàbá yìí ládó ẹ máa gbọ́n tí wọ́n wí. mo padà sí Amẹ́ríkà ọdún méjì ni mo lò ìgbà tí mo dé wọ́n ti lé kúrò lórí rédíò àti tẹlifíṣàn station nítorí ògógóró mímu ṣó èbèbè ti padà kí n tó dé ó ti padà lẹni tí ń fẹsẹ̀ gbá títì kiri mo gba gbogbo yẹn jù pé bí ṣe màmá wálé bí ṣe ìyàwó àkọ́kọ́ kó wá dúró ti dayọ̀ lẹ́kẹ̀tì. a ṣe gbogbo akitiyan títí olóhùn ọ̀fẹ́rẹ́ nìkẹ́ni àwọn ọ̀rẹ́ ló lè mọ wàhálà tí mo ṣe ìgbà tí mo gbìyànjú títí tí. ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ sà ọ̀rẹ́ tí bẹ́ẹ̀ ṣe wàhálà títí tí bàbá wọn ológun dúdú ẹ lọ tọrọ àforíjì lọ́wọ́ ìṣẹ̀dá Àgbàlá Gabriel o bálọ bá bu àbọ bálọ bá lu àbọ àmọ bọ Ọlọ́run òbí mọ bí ẹsẹ o àwọn kàmá wà ṣàkàfíìsì dátì ọmọ ẹyẹ ẹni lẹni ọba dúró tiẹ̀ nígbà tó lé o dájọ bàbá sún èbèbè táyì lọ jẹrẹ yìí tẹ́ ẹ ṣe gbogbo tẹ́ ẹ ṣe yìí tí ò sí rìsọ́ọ̀tì gidi kankan fún yín lórí ẹ̀ ẹ mú ládó ẹjọ́ lóṣù méjì wọ́n ní mutí ẹ̀yin lẹ́lọ́gbẹ́ ẹ rí ibi kankan bá ọ̀rọ̀ yẹn já tó ṣe gbọ́ létí ẹ láṣeyọrí kankan lórí bàbá Suwe Bebe ẹ rí òun àtọ́ ọmọ rẹ̀ yẹjú jàre ara wọn ẹ rí jàre wọn àtìyàwó yẹjú kí láṣeyọrí yín kí làṣeyọrí yín Àgbàlá Gabriel tí ò wá mọ̀ rí tí ò rí rí tí wọ́n jẹ́ ní contact ọ̀dẹ̀ ní bàbá yẹn mú ọ̀dẹ̀ ń gbé káàkiri ọ̀sùtù a. aláìmoore dá lọ́mọ àdámọ̀ dákúmọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run dákúmọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run ọlọ́run dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run aláìmoore ẹ̀dá o lọ́mọ àdámọ̀ dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run. ó dídí ọ̀rẹ́ yìí ẹ̀yin náà pẹ́ lọ́ọ̀dún èbó ẹ lọ oṣù méjì ẹ lọ ọdún méjì ẹ rí àfọ èplọ̀tì ra fún ẹ rí self kọ fún ẹ wá bó di ẹwí ẹ ń sọ ọ̀rọ̀ tí ó dùn ẹwí kẹtẹkẹtẹ àwa wí tẹ àwọn dìdìkẹ sọ pé aṣojú dìdì ọ̀tá sẹ́yìn dẹni ẹ̀yin lẹ́sẹ̀ yà bẹ́ẹ̀ bẹ́yìn jẹ àwọn tẹ̀tẹ̀dìkẹ́kọ̀ ọ̀gbọ́rí tọ́jẹ́ ìtàn bú nípa bàbá Suebebe sọ yẹ ká pẹ́ yìí tẹ́ ẹ pẹ́ ẹjọ́ rẹ̀ gbé jáde ẹ lójú tì. ojú òtí ẹ wá ṣe gbogbo tẹ́ ẹ ṣeun àwa rínú gbogbo ọ̀rọ̀ yín pé yín mo sì wá bò ní àfẹ plọ̀tì ilẹ̀ mo bá kọ́ rúùmù ẹ̀ mo ní ọmọ ẹgbẹ́ bẹ̀ ẹ kọ̀ yóò náà léwu ẹ fi kéwì jáde ẹjọ́ oyè gbogbo ayé pẹ́ ra lẹ̀ fún un kẹ́ ẹ sọ fún pé ẹ kọ́lé fún un kẹ́ ẹ wá ló tún kó kùn bí ilé tẹ́ ẹ kọ́ fún un ẹ máa gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ tí dáàdi wá wí. <laughs> ah. ẹ̀gbọ́n yóò rẹ́ tẹlifíṣàn ni mo padà sílùú òyìnbó ìgbà tí mo wá gbọ́ bó ti lọ àgbàlá Gabriel inú mi dùn dé góńgó mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire àtúnṣe sì lè wà. ẹgbẹ́ statement yẹn dáàdi wo ológun dúdú ìkànnì wàláì ẹ nífẹ̀ẹ́ Dayọ̀ ẹ ń sọ̀rọ̀ gidi pẹ̀lú ẹ ẹlẹ́gbọ́ pé ara rẹ̀ ọ̀yá ara bàbá Suebebe ọlọ́ba mi sàlékò kẹ bàbá náà. gbogbo àwọn ọmọ pátá ọlọ́jú wọn yà rẹ mọ́dọ̀rọ̀ àwọn ọmọ náà rú ẹlẹ́gbọ́ pé ara bàbá sọ èbìbì ọ̀yà ó wà lọ́dọ̀ àgbàlá Gabriel ẹ̀ẹ́dẹ̀ ńkọ́léwì ní ìsìn àròpọ̀ dùn ẹ lọ́rọ̀ ẹ̀yìn ni nígbà táyì gbọ́ parọ́ ọ̀rẹ́ yín ọ̀yà ó wà lọ́dún ẹnìkan ṣe é lọ ọbẹ̀ ṣe é lọ ọbẹ̀ wò ṣe é ráyè sí owó tí kọ́lé tí tọ́jú ẹ̀ mílíọ̀nù mélòó ti ń bẹ̀. ológun dúdú wà láìtàlẹ́ lójú tì ọ̀rẹ́ yín inú mi dùn pé sọ pé gbọ́ páradayọ̀ ya ó dẹ̀ wà lọ́dọ̀ àgbàlá Gabriel ẹ lọ bẹ̀ wò ẹ pé àgbàlá ẹ pọ̀rẹ́ yín ẹ rí nǹkan fi ránṣẹ́ sí ọwọ́ akútẹ̀ béèrè dúkìá. Oh tó ṣe é gbọ́ létí. ọ̀rẹ́ tí wá kú tán ẹ wá ń pẹ́ fẹ́ jogún ilé ẹ̀ sọ́jà yín lówó ni ológun dúdú ṣé bàbá sùn èbèbè jẹ́ yín lówó ni ẹ máa gbọ́. ẹ̀tọ́ kọ́ kọ́ kẹ́yìn ológun dúdú ọdún kọ̀ọ̀kan yìí ẹ̀tọ́ kọ́ nígbà ara rẹ̀ ọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ béèrè àlàáfíà rẹ̀ ẹ̀tọ́ kọ́ ìsọkúsọ lẹ́ ń sọ ẹ̀ lẹ́tọ̀ọ́ àti béèrè ogún dayọ̀ tí ò bímọ ni kí ni tí ọ̀rẹ́ wo lajẹ́ ayé bẹ́kùn rẹ̀ ṣe nígbà tẹ́ gbọ́ para rẹ̀ ọ̀yà ṣe é béèrè àlàáfíà rẹ̀ ológun dúdú nígbà tẹ́ gbọ́ para bàbá ṣe é bìbí ọ̀yà ṣé ẹ béèrè tí ń jẹ ṣé ẹ béèrè tí mu ṣé ẹ béèrè tí ń ná ṣé ẹ béèrè tí fi tọ́jú ẹ̀ ọwọ́ akutẹ ẹlẹ́tọ̀ ni ká ẹ béèrè ogún kì í ṣẹ̀tọ́ yín aláyọjú rẹ̀ ní kọ̀ọ̀kan yìí ṣòfò ní. ṣé bàbá mo sọ̀rọ̀ sí wọn létí pé kí ni. olókùnrin akéwì ló ń jẹ́ ẹbí wọn ṣé wọ́n rí mi rí bàbá wọn ló ní wàhálà yẹn ṣé mi lọ̀pọ̀ náà ní wá dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ nù wò ìyá lájẹ́ tó kù tẹ́ ẹ̀ bá dákẹ́ ńkọ́ kí n dáadáa yọ ẹ wọ ayé mọ̀ tí àrífẹ́sì tó gbó yẹn lọ ta lẹ́mọ̀ alẹ́ rọ́ọ̀sì wọn. èmi sórí atẹ́gùn tó sọ̀rọ̀ àlùbáńsà sí mi pẹ́ a lè ní pé fọ́ọ̀mù ọmọ tẹ́tẹ̀ tó bá ti lè dágbó pé ọmọdé burúkú ó ń bojú wẹ̀yìn lọ́rọ́ tiẹ̀ àlọ́ ti lọ àbọ̀ ti bọ̀. kò sí nǹkan tí ń bọ̀ lórí ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìyàlájẹ́ ìyàlájẹ́ ni ọmọ ṣe nǹkan burúkú ò ní ṣe ìyàlájẹ́ ìyálájẹ́ ọmọ dára ni yóò máa nílò síwájú ni ìyálájẹ́ ọmọ aráàlú sí ojoojúmọ́ ni kò sí nǹkan kan tí ó ṣe kò sí tí ó ṣe dúkìá ìyálájẹ́ kò sí nǹkan tí ó sọ mẹ́ẹ̀ kò sí tí ó sọ ọkọ fún kò sí tí ó ṣe bí ẹ̀ ẹ gbàgbé ẹni tó ló ń gbé dìde tẹ ẹni kò ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣe ju ọlọ́run ẹni tó ló ń gbé dìde tẹ̀yìn nǹkan pé kó ṣubú ìyálájì ò lè ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣe ju ọ lọ kí ni ìyálájì ṣe ṣebí ìyálájì ni ò jẹ́ rí ẹran ẹran dẹ́wò ìyá àlùbáríkà tọrọ ní dojúrú láíláí kí lẹ fẹ́ máa sọ bá nàbà lu àbọ̀ ń bọ̀ tẹ́ ń wíwú orí yín náà làbọ̀ bá ń sì sí torí yìí lẹ dojú kọ lóun tẹ lẹ fẹ́ bọ́ lóun jà àánú làgbàlá Gabriel ń ṣe ó bí ti kọ̀dísọ̀ ọmọlàkejì ni gbogbo àwọn tí wọ́n ń dáwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí àgbàlá Gabriel rí kì í ṣe gbogbo ilẹ̀ rọ sọ́ọ̀sì ẹ̀ àánú mẹ̀kúnnù ṣe wọ́n ni ṣé báyìí náà lẹ́ẹ̀ lọ́ọ̀lù èbó ṣé wọ́n rọ́wọ́ lára àdúgbò èbó rówó ni. ṣé wọ́n rọ́wọ́ ni wọ́n rọ́wọ́ ni àánú mẹ̀kúnnù ní ṣe wọ́n àánú mẹ̀kúnnù ní ṣe wọ́n ìdálẹ̀ mọ́ wà báyìí àánú mẹ̀kúnnù ní ṣe wọ́n ẹlòmíì ìjọ yà di pampasì fún ẹlòmíì tọ́lẹ̀tì ní fọ́ ẹlòmíì arúgbó ní fọ́nú fún ẹlòmíì ìdọ̀tí ní kò tó ti bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ń fowó yẹn sànú kí lè fẹ́ pé kò sí kankan tí ó sì yà lájẹ ẹ gbàgbé. ọkọ sójà ọkọ òsì èsì ọ̀rọ̀ sì ń bọ̀. èsì ọ̀rọ̀ wo. gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ mọ̀ tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣépè fún mi àríkíṣẹ́ kí ni gbogbo yín èpè padà sórí yín ni. yẹyẹ. ìjọba ni yín ẹ ti sórí ara yín ni. wàá sí yamukuru bí kalẹ̀ dín ní káfàrú lùyí síbi tú ká ọ̀yẹ́ tùlù ká ọ̀yẹ́ kùrìjú ká. ويمكرون ويمكر الله والله خير الماكرين كلما أوقدوا النار للحرب ìyálà jẹ a ìyá mi ti dé ọdààmú òfòrò ìyálà jẹ ọdààmú òfòrò tani àti tani ìyálà jẹ ìyálà àlùbáríkà ìdààmú òní kẹ ìlàìlà ọlọ́àpọ̀lá àlùkùránì ẹni bá lówó mọ́ ní ọ̀la náà mú bàbá bọ́dá fún ẹ tẹ́ ń pa yóò wúlò mọ́ tipẹ́tipẹ́ ó ti kú tipẹ́. ẹ máa gbọ́ katakata ọ̀fọ̀ tí ò wúlò mọ́. ọ̀rọ̀ ni wàá dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ nù kú ò ìyá ládé tó gbé mi sórí atẹ́gùn tó sọ̀rọ̀ àlùfàǹsà sí mi. àlùfàǹsà kí mi ẹ̀yà abanilókọjẹ́ yìí. kò sí tí ó ṣe kò tiẹ̀ ṣe tá àti gbégbó Amẹ́ríkà lọ́wọ́ à <laughs> ń jayé ọlọ́ba ni. yóò dẹ̀ lùgbìsí ayé rọrùn dalẹ̀ oríire ọmọ rẹ̀ ó sojú ẹ̀ ìdùnnú rẹ̀ ó sì kalẹ̀ ọlá bọ́ọ̀lù ń ṣètò ọlá bọ́ọ̀lù ń ṣètò ọlá bọ́ọ̀lù ọlá bọ́ọ̀lù ń ṣètò orí ìdààmú ò wàhálà ò ní jẹ́ gbogbo ọmọ ẹ̀ ni ó sì yàn gbogbo dúkìá rẹ̀ ni gbèrú yasiduni ilalun kúnlá yóò mi ilà lùbádìrì ìyálàjẹ tí ẹni ọmọ ṣùṣẹpọ tó ti ṣùṣẹpọ tó ọba wí wọn ní ìyálàjẹ ọmọ ọtọ sáàlà ọtọ sáàlà wọn ọba wí ìyálàjẹ wọn ní ọmọ fi kó dídí ara nùdí ó fi nùdí kọsẹ̀ tó bá wí àṣìṣe ló bá gi tó fi kú tewétewé àṣìṣe ló bọ̀pẹ̀ tó fi kú tegbòtegbò ìyálàjẹ o àṣìṣe kọ́ máa bá wọn ọ̀tá rẹ ní tilé tó kojú ojúmọ́ náà máa ṣiṣẹ́ gbogbo ọ̀tá ìyálàjẹ ẹ̀ máa ṣiṣẹ́ ni ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá bísímì lára àmọ́ni rẹ̀ pọ́ìntì tó jẹ́ kí n jáde gan nìyẹn pọ́ìntì ti ìyálàjẹ ló jẹ́ n jáde sí bàbá yìí bàbá tí ò lójú tì yìí. ibi tá a já sí náà nìyẹn ibi ajá sínú òwe Yorùbá ni etí ẹ bá ibà ní sọ̀rọ̀ làá dá padà wàá sí yamukuru bí kàlẹ́dí ní káfárù àti yàlẹ́jẹ́ àti gbogbo ẹni tó dúró tán látara àánú ìgbàgbọ́lá Gabriel oore ló ṣe ẹ ṣe sóore dibi wàláì tàláì súnmọ́bì láìlẹ́dí láìláì láwà mi ìfojú ka àgbàlá Gabriel báyìí rí lẹ́yìn kí n wo láìfù ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ká mi láàlẹ́ sí bóyá bí inú oṣù kìíní èyí ṣe ya àìjẹnu ọlọ́run báyìí pẹ̀lú àánú mo wá àgbàlá Gabriel lọ kí mo fẹ́ lọ kí alhamdulilayi àbájọ náà àtàwọn ìjẹ láwọn ni wọ́n rí bàbàbàbà àwọn adé ní àbá mo fẹ́ lọ kí dòní yèmí rẹ̀ ọjọ́ ìrà bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí àní ẹ má fojú olóore gúgi ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ Nàìjíríà ò ní lọ síwájú. Si ẹ̀yin ilẹ̀ ilẹ Yorùbá onídàgbàsókè ìyálájẹ ìyálájẹ àti gbogbo eyi olóore lẹni ìwútúbà yìí ẹ wá pé àrígiṣẹ́gi wo àrígiṣẹ́gi tá a ti tẹ́kùn bí bá jù nú eru báyìí ó jóná ju a lọ àrígiṣẹ́gi tá ti jó dànù tipẹ́tipẹ́ ta ti jó dànù ìyálájẹ lórí ẹ ìbùkún àánú ìlọsíwájú ìfọ̀kànbalẹ̀ fún ìyàlájẹ fọmọ ìyàlájẹ fẹbí ìyàlájẹ fẹgbẹ ìyàlájẹ fábúrò rẹ fara rẹ fún gbogbo olólùfẹ́ ìyàlájẹ fẹmi náà fẹyìn náà fún wa náà bisimilahi rahman rahim kulu wàlláhu gani yibila masala adu allahu gani yibila masala sọmọdù gani yibila masala làmúyálì gani yibila masala wàlàmúyúlà gani yibila masala walam yakun lahu kẹ́ni bila masalan kufuwan kẹ́ni bila masalan aadu kẹ́ni bila masalan bisimilahi rahmani rahim ya rabbi ayilana min amurina rasada waj'al mawunataka usman lana madada fala takilina ila tadbiri anfusina fala abdu yajasu ana islahi man fasada anta al-alimu wa qad wajjatu ya amali ila rajaika qaliban sa'ilan wayada fala tarudanna yàrá bi àyíbàtàn fàbárùjù dìkà yúriwì kúlàmàn wàràdàn wàlírajá ìṣàwábù àǹtàtà lámù fọjì àlìṣàwábì dàwámà sítìrìlì abàdà yàrá bi kámùmìn bàláhì kọ́dísà àbùtàbì àná àní wọ́n ò lákàlámù àkìhúdí wàlámù àkúmì wàkámù wàkámù mínú òmùrì lásìtò àṣùrùwà nàìjíríà náà mí bàlá kámù wàkámù wakamu, fàlásùsì lẹ́ni àwòlẹ́ta mí mìíràn nìyí ǹdí wọn làbí lẹ̀dì àsìdẹ̀tà ìyálàjẹ́ ẹni bá a pé okú lọ́nà wọn pa ìyálàjẹ́ ẹni bá a pé okú lọ́nà wọn pa ìwọ gẹ́gẹ́ èyí ṣètẹ́kù lójú ẹlẹ́ni ni kẹtùrọ̀ náà gbégbá kẹdọ̀ọ́lọ́lá kọ́lá yìí tún rẹ̀ mọ́ ẹni bá a pé ẹ̀kú lọ́nà wọn pa ìyálájẹ kèyí ṣe tẹ ikú lójú ẹlẹ́ni ní kẹtùrọ náà gbẹgbà kẹdọ̀ọ́lọ́lá kọ́lá yìí tún rẹ mọ́ ọlọ́wọ́lá bẹ́ẹ̀ gbogbo yẹ iye tẹ́ ń bá ìyálájẹ sàmì ìyálájẹ kò ṣe sún àbòsí ẹ̀ tí ọ̀gbìn ètò yẹ́bẹ́yẹ́bẹ́ àjẹnú ọlọ́ọ̀ni ìyálájẹ <laughs> ìyálájẹ obìnrin bí ọkùnrin obìnrin bí ọkùnrin obìnrin obìnrin wàwàwọ́wọ́ obìnrin takuntakun kẹ́kẹ́ nìkan obìnrin sàkàtà síkìtì aṣọ̀rọ̀ ọkọ̀ ọmọ bíi àpò ẹ̀yìn ó dá yìí nọ́mbà yín tí alájẹ lọ la ẹnu yín láti máa sọ̀rọ̀ ni sẹ́bẹ̀ yìí lẹ lanu kótó <laughs> ah, ìyá alájẹ mo bọ́lá dèdé àkókò ìbẹ́ náà fún ìyá yín ìyá tó bí ìyá lájẹ́ tí wọ́n bá ń bẹ láyé ìgbà ayé gbádùn bá yọ̀ǹda ẹ̀ fún wọn. Ah! bí ìyá rẹ bá bímọ rẹ orí ọmọ rẹ a sì pé ó jù sí bọ̀dà <laughs> ó jù sí bọ̀dà báyìí wọ́n lanu kó tó ni àwọn tí ń pè mí àìdí nẹ́bà ni wọ́n fi pè mí mi ti ẹ̀rọ tí ó kọ ọmọ yẹn mọ́ ó sá pè mí adẹ̀fẹ́ ṣèwádìí ah! <laughs> ìyálájẹ wo ìyálájẹ mo gbé fún ẹ mo gbé fún ẹ mo gbé fún ẹ <laughs> ah wo ah I credit you I credit you ìyálájẹ I credit ah, ah ẹnì kan ò ní máa gbèlú èbò kọ́gọ̀ ẹni tí máa ń gbèlú èbò tọ́gọ̀ ọlọ́mbàṣẹ yẹ ẹ̀jẹ̀ ni ẹ mọ iye odò tí wọ́n fò ní ọlọ́wọ́lá àkọlẹ́ àlùkùrìánì bọ̀dẹ́ ológun dúdú ẹ ti lulẹ̀ o ẹ ti lulẹ̀ àwọn tá a dúró pẹ̀lú àgbàlá Gabriel a dúró torí ìtọ́lọ́ àti tànẹ́bì ni wàláì tàláì rọ́bùlé èmi náà ń sàánú wọn bàbá náà ṣe fún mi lágbára mọ́ irú tí gbogbo yín ṣiṣẹ́ àgbàlá yìí bẹ́ẹ̀ bá dẹrú ẹ̀wò fún mi bẹ́ẹ̀ bá dẹrú ẹ̀wò fún mi aago kòòrú nífẹ̀ẹ́ pè ránṣẹ́ aago kòòrú ìyá alájẹ tọ́lọ̀ ń lò tọ́lọ̀ ń lò ó lò ó dẹ̀ ọ́ dẹ̀ mú ẹ̀dẹ̀ jábọ́ ẹ̀dẹ̀ jábọ́ ẹ̀dẹ̀ ń kà ní dínkà ẹ̀rí ṣe tẹtikọ́lẹ́jì ni wọ́n ń pè ní àbí tẹtilọ́lọ́jì tí alájẹ́ lè pe mi ìmọ̀ ti ń sọ̀rọ̀ ìyá alájẹ́ ní eégún mu ni ènìyàn ah, ìyá yìí o ìyá yìí o ìyá yìí ti gbádùn jù ìyá alájẹ́ ní eégún mu ni ènìyàn mọ́. <laughs> <laughs> yàyà sì máa dùn yẹn Ìyálájẹ ní eégún máa ní ènìyàn ọmọ Ìyálájẹ ti gbé dáàdì wá sórí èso fọ àwọn náà ń ni nígbà tí gbé eégún máa ní ènìyàn. <laughs> ẹ wo bọ̀dọ̀ ológun dúdú ẹ má ke ewì kankan mọ́ o ewì àbòsí ètò ẹlẹ́ẹ̀kẹ́ pẹ̀lú ọmọ mi kan wá ara ráìsì báàgì ráìsì fún mi lónìí ó lóun rà ní eighty seven thousand eighty seven. obìnrin bí ọkùnrin obìnrin kan tí ìsẹgbẹ́ yìí gba ọkùnrin obìnrin kan bíi one thousand ìyálàjẹ obìnrin kan bíi one thousand torí náà bọ̀dọ̀ ológun dúdú ẹ má kéwì kankan mọ́ ebùn tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn wọ̀ láì ọyọ sì ti yín ni pé ẹjọ́ sà ẹ̀yin tá àti ẹ̀lẹ́ ń lo ìlú èbó àwọn tí wọ́n máa ń lo ìlú èbó wọ́n ń sábòsí wọ́n ń kóra wọ́n wàhálà báyìí kí ni wàhálà tẹ́ kóra yín sí kí lẹ̀ ń wá kí lẹ̀ ń wá ní kí lẹ̀ ń wá ẹ ti lọ kó nàìjíríà ẹ ti lọ ìlú èbó kí lẹ̀ tún wá ọlọ́run yòóyìn o ọlọ́run yòóyìn o ọlọ́run yòóyìn o ọlọ́run torí náà gbogbo àtàdúró pẹ̀lú àgbàlagé kò sí burúkú kankan tí ọ̀sẹ̀ ní kankan ara lámọ̀dá ní dáràn ọla àbọ̀lọ̀ ń ṣètò ọla àmọ́ ṣe ọla ọlá ní kiri ni wọ́n bí mi sí o èyí máa ń fi ìlú mi proud ọmọ bíbí ìlú kiri ni mí ọmọ wa kiri tìlú ìkiri o ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ bàbá sí má da bàbá wa láàbù àfa mi àṣekàlà ajabu rahman mákindé àdìsá èké àgọ́wù má àfa mi rú olólùfẹ́ ajabu ni wá sí ahmed aligasan èké kó máa ọ̀nà òdodo tv online ló bí ọ̀nà òdodo kó máa ismail partner name ẹsẹ ọfọ ayé gbára nù èmi ò ní bá dúró di àbòsí torí pé bí yẹn bá gbẹ́ di ẹ̀gùn etí òye ni ó yè bọ́ ọ da nǹkan rú bọ́ ọ da nǹkan rú oríire tá a bá kọ pé òsì ó ṣe. mo sọ fún níkìrẹ ni wọ́n bí mi sí o bàbá tí wàá pẹ pẹ̀lú wọn lónìlẹ bàbá tí wàá pẹ pẹ̀lú wọn lónìlẹ níkìrẹ o níkìrẹ ni wọ́n bí mi sí. Si gbogbo ẹ̀yin tẹ́ kó aná pẹ̀lú mọ́sáàsì wa bọ́ọ̀ wa wọ́n ti parí ẹ̀ o ṣé fọ́tò bọ́ọ̀ yẹn bẹ́ẹ̀ bí báyìí bọ́ọ̀ wa rèé o kódà wọ́n ti kún lónìí wọ́n ti kún bọ́ọ̀ yẹn lónìí omi dẹ̀ ti jáde bẹ́ẹ̀ omi ti jáde tí gbogbo ará àdúgbò ti mú mi tí gbogbo ará àdúgbò ti mú mi donation for mosque gbogbo ọ̀nà tó bá fẹ́ bá ní dá sí ilé ọlọ́run mọ́sálásí ni o ebi ọ̀pá mímì yìí o ẹ̀yin olóríire náà lẹ́ẹ̀kan mọ́sálásí ẹ̀yin náà lẹ́ sẹ́ẹ̀tì gíláàsì rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń kún ọlọ́run lọ́wọ́ lára wa ọlọ́run bá ní kún yín lọ́wọ́ o mọ́sálásí afẹ́ blasta rẹ̀ afẹ́ yẹjú wíńdù ẹ̀ afẹ́ blasta rẹ̀ afẹ́ yẹjú wíńdù rẹ̀ omi tá a fẹ́ máa lò fálùwàlà àwọn kan gbé wá àwọn èèyàn tó wá kún wa lọ torí roughly bíi five hundred something thousand wà láì lánàá gbogbo ẹ̀pà táwọn sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn ni o ọ̀rẹ́ mi kan lálùbáríkà ó ní má dáa kọ́ ọ̀hún two hundred thousand ni wọ́n sẹ́ndì sí a ẹni tá ń sọ yìí lọ ra géètì mọ́sáàsì géètì mẹ́tẹ̀ẹ̀ta mọ́sáàsì four hundred and fifty thousand ẹni one fifty ló tún kówó ogi six hundred thousand ni wọ́n sẹ́ǹdì sí wa nígbà tá a fẹ́ kan mọ́sáàsì ẹni ẹ̀ tó lọ ra géètì mbẹ́ ìṣe ètò mi náà two hundred thousand cash ó ten thousand ó ní hundred thousand alájọ ọlọ́mí ìsàlùsí ọlọ́mọdé parẹ́ mọ́jẹ rárẹ̀ má jẹ́ dẹ́ni àná two plus làwọn náà sẹ́ndì sí wa owó tẹ sẹ́ndì sí wa àti fi ṣe ta aláìsè o kọ́lọ́jọ kọ́mọ́dẹ̀dà mú sí gbogbo àwọn tí ó tún kó wa lọ́wọ́ Mrs. Fúnmilọ́lá ọlọ́mọdé dààmú ìyá náà wọ́n travel ni ó tó bí ìjọ mélòó kan tá a ti jọ wọ̀ láì ọmọ ọmọ nìyí lára o àkáǹtì náà nù tí wọ́n náà bá fẹ́ dá sí tọ́lọ́hún gbogbo wọn náà tó bá fẹ́ dá sí tọlọ́run lẹ́yìn òfin kí sùn sáàtì mi sáàtì ẹ jẹ́ ń gbé fọ́tò mọ́sìkì náà wá. ẹ jẹ́ ń gbé mọ́sìkì náà wá. mo fẹ́ gbé fọ́tò mọ́sìkì wa ni o. mọ́sìkì wa lẹ̀ ń wò ó. mọ́sìkì wa lẹ̀ ń wò yẹn òun lẹ̀ ń wò nǹkan lọ́jọ́ kó bá ní parí ẹ̀ ẹ̀yin olóríire ẹ̀yin náà lẹ tó tán ẹ̀yin lẹ kàn án kí ni bọ́gíláàrí gíláàsì rẹ̀ lẹ ti ń wò ní etí ẹ̀ráǹdìhun omi àlùwàlá ti débẹ̀ kọ́dọ̀ omi ti ń jáde yà èèyàn kan náà lọ ra machine sínú bọ́ọ̀ yẹn fún wa one hundred eighty five thousand èèyàn kan náà lọ àwọn tí wọ́n lọ ranu, tí wọ́n náà rà nù ajẹ ni àbí wọ́n rége wa ni àwọn náà sá ti ẹ̀jẹ̀ ń bẹ̀. gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá fẹ́ ọlọ́run lọ́wọ́ mọ́jàbí asánà ń ní Bara ayé ọ̀sán olódùmarè ọ̀sán béèyàn ọ̀sán ọlọ́run torí ẹ̀ dáadáa ọ̀sán kọ́lọ́wọ́ jọ kọ́sán ẹnìkọ̀ọ̀kan wa náà olóore gbogbo àwọn tí wọ́n ti kún wa lọ́wọ́ ọlọ́run fún o gbogbo àwọn tí wọ́n tún lẹ́mìí ṣíṣe ọlọ́run sí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò ń bọ́lẹ̀ where you dey? where you dey? gbogbo ẹ̀yin alálùbáríkà nínú yàrá yìí ẹ ní iná kẹtẹkẹ tó rí kan láàkó lálùkùránì ọlá bọ́lọ̀ ṣe tónú ọlá rẹ ọlá mọ́ ń kú Allahumma insha Allah la quwwata illa billah. Allahumma insha Allah la quwwata illa billah. Allahumma insha Allah la quwwata illa billah. Sallallahu alayhi wa sallam sallallahu alaihi wasallam kájọ sọ pé ẹni tààrà ó dẹ̀ tààrà ó dẹ̀ wá ọbọ olùwà kó fàárà dẹ̀ wọ́n ẹni tààrà ó dẹ̀ tí ó dẹ̀ wá olùwà kó fàárà dẹ̀ wọ́n ẹni tààrà ó ó dẹ̀ tí ó dẹ̀ wá ọbọ olùwà kó fàárà dẹ̀ wọ́n. ẹni tààrà ó dẹ̀ tààrà ó dẹ̀ wá o ọmọ olùwà kó fara dẹ̀ wọn lákọ́lọ́wọ́lá kúọ́tà ilà bìláì lákọ́lọ́wọ́lá kúọ́tà ilà bìláì àlìlà sí lákọ́lọ́wọ́lá kúọ́tà ilà bìláì àlìlà sí gbogbo ọ̀nà tó bá ti ń pàdé sóyè tó bá ní tó fẹ́ sí fọ́nà àkáàtì nọ́mbà lẹ́tí wò sálẹ̀ first bank account thirty thirty-eight ninety-eight zero eight six seven thirty thirty-eight ninety-eight zero eight six seven first bank account ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án rí prayer wà láago méjìlá ọlásùnkànmí àkànmọ́ and close nìyẹn ọlọ́run dùn tí wà ní láyé ìnira o àkí gbogbo ọ̀rọ̀ tí wọ́n wà lọ́sàn-án níbi tí wọ́n ti wà lọ́sàn-án àwọn ọ̀ràn kan wà rọ̀lẹ́ àwọn ọ̀ràn kan wà lálẹ́ gbogbo dìpátímẹ́ǹtì àyíká ètò kálukú abáríyá kò ń gé ọlọ́run láṣẹ ẹjọ́ ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa ẹ gbọ́ ìmánu bìlá ẹ̀ka nígbàgbọ́ nú ọlọ́run ká lọ nífẹ̀ẹ́ ara wa ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa kí mùsùlùmí ó nífẹ̀ẹ́ kìrìsìtẹ́nì kí kìrìsìtẹ́nì ó nífẹ̀ẹ́ mùsùlùmí èyí tí ọkàn yìí lẹ́ sí. Si pọ̀lú ẹ̀sìn rẹ lọ́nà tó nítumọ̀ ọlọ́run lè kádà kọ́ rẹ nígbà lọ́wọ́ rẹ má pọ̀lú ẹ̀sìn pò tí wèrè olúwa gẹ́gẹ́ sọ fún àdébò amọ̀sàlásá pé ìnákàlá tà dí mọ́ ní àbábútà wàlá kìnnìlá yáàdì mọ̀ ìyàsá ò sàlámù aláykum.